ọlọ́run ọba ọba tó tó dà ọba tó dà sí ọ alẹ́ yàfà yàfà àbí ọlọ́pẹ̀ ìmọ̀ ẹ̀ṣà ọba tó wọ́n fi àwọn ẹlẹ́sẹ̀ dá ọba wò abẹ́ nínú àánú ẹ̀ ara tí kò wù ẹ̀ kọ̀ọ̀kan wa lọ́kàn ìwà dáadáa fún un ara dáadáa ààbò rẹ̀ lórí ẹ̀kọ̀ọ̀kan wa lọ́kùnrin kàkó. hadith kàmẹ́kà lónìí hadith tó láàmì. gẹ́gẹ́ bí ti dájú pé ẹ̀ẹ́dẹ̀gẹ́ mi lọ sí ìṣúná àtàlẹ́yìn ìṣúná tó láàmì. ẹ̀yọ́ wa tó láàmì pàdé òkúta pàdé òkúta pàdé òkúta. Bapak Ibu, hadis itu ringan, hadis itu lami àwọn ẹ̀kọ́ tí oníṣẹ́ ọlọ́run anábà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó wá kó sínú ẹ̀ àwọn ẹ̀kọ́ yẹn pọ̀ ìyẹn ló fà á tó fi jọjọ wípé a ní pẹ̀lú níbi àwọn ẹ̀kọ́ kan tá a máa ń sọ nínú sáré ẹ̀rẹ́ nípa ni àwọn sọ̀rọ̀ àǹfààní kọ̀ọ̀kan nípa àwọn kò wá tá à ń ṣe yẹn ṣùgbọ́n àǹfààní kékeré kan bẹ tí máa fẹ́ pàkíyèsí wá sí الإمام البخاري رحمه الله تعالى في الأدب في الأدب المفرد حدثنا محمد بن عبد العزيز قال حدثنا عبد الملك بن الخطاب بن عبيد الله بن أبي بكرة البصري لقيته بالرملة قال حدثني راشد أبو محمد عن سهل بن حوشب عن أم الدرداء عن أبي الدرداء عن أم الدرداء عن أبي الدرداء قال أوصاني رسول الله صلى الله عليه وآله وسلم بتسع لا تشرك بالله شيئا وإن قلت أو حرقت ولا تتركن الصلاة المكتوبة متعمدا ومن تركها متعمدا برئت منه الذمة ولا تشربن الخمر فإنها مفتاح كل شر وأطع والديك وإن أمراك أن تخرج من دنياك فاخرج لهما الله أكبر وأطع والديك وإن أمراك أن تخرج من دنياك فاخرج لهما ولا تنازعن ولاة الأمر وإن رأيت أنك أنت ولا تشرع من الزحف وإن هلكت وشر أصحابك وأنفق من قولك على أهلك ولا ترفع عصاك عن أهلك وأخفهم في الله عز وجل eléyìí hadith àwọn tí wọ́n bá wọn lọ lágbá díẹ̀díẹ̀ àti púpọ̀ púpọ̀ lọ wa wọ́n ti pé hadith ló lágbára hadith ló lámì hadith rẹ̀ kí èèyàn tó ẹsẹ̀ ìjọba àti tòjọ́ yìí kéèyàn wá bẹ̀ kó wá mú mi ẹ̀kọ́ ni kọ́nà kọ́ àti olùkọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ ju iye wa nínú sáàbù hadith yẹn a ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ títí ń bẹ̀ ṣùgbọ́n làkíyè tó wọ bẹ̀ rọ́mùlà rọ́mùlà ìlú kan ni tó wà ní sáà kọ̀lẹ́ jẹ́ rọ́lá ó kọ̀ lónìí kì í sọ pé èèyàn ìlú yẹn láàrin ìlú yẹn sí bẹ́ẹ̀tì mọ́kànlís mẹ́ẹ̀lì méjìdínlógún ló wà rẹ̀ mẹ́ẹ̀lì méjìdínlógún wọn ló wà láàrin ìlú yẹn sí bẹ́ẹ̀tì mọ́kànlís ìyẹn dákọ̀ọ́ ẹlẹ́rìí ni ó ń dàrúdà ó ń dàrúdà ti bẹ̀rù ìhàlísì yìí ọmọ dàúdà méjì làbúdàúdà ni àbúdàúdà ọmọ dàúdà méjì lòní ó ní ọmọ dàúdà àlùkùbọ̀rọ̀ àti ọmọ dàúdà sọ̀sọ̀rọ̀ ọmọ dàúdà àlùkùbọ̀rọ̀ yẹn sọ̀hàbíyà torí kò ń ra nípa Muhammad sallallahu alaihi wasallam kí ló kọ́ ẹ̀ náà àbúdàúdà خيرة بن أبي حذرتي خيرة بنت أبي حذرتي وقالت خيرة بنت أبي حذرتي وقالت صحابية جليلة صحابية ṣùgbọ́n ọmọ dàrúdá yẹn lẹ́yìn òun ni ọmọ dàrúdá ìsọ̀rọ̀ ọmọ dàrúdá kékeré ohun ọ̀rá nẹ́fà Muhammad sallallahu alaihi wasallam owó dáadáa alákọ̀ọ́kọ́ ó kú síwájú ọkọ̀ ọwọ́ afẹ́ èmi yẹn náà kú ní àjẹ náà tó wá ń jẹ́ ohun dáadáa orúkọ tiẹ̀ ní ọjọ́ ìmọ̀tò ọjọ́ ìgbòho ní ọjọ́ ìmọ̀tò àmì sì ni pé jùháì ìmọ̀tò bẹ́ẹ̀ tó ṣọ̀yà yìí. الوصابية هجيمة بنت حيي الوصابية ونلوكو على الشام فقيها إمام الإمام الإمام الذهبي رحمه الله تعالى نسجل علام تمسر له وني فقيهة تابعية فقيهة tàbí yìí nítorí pé Kùránì ní sọ̀rọ̀ àlẹ́ wà lè sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tàbí yìí èsì yìí tí wọ́n bá ti ní mọ̀jà ọ̀dá ń gba hadith yìí wá látọ̀dọ̀ àwọn mọ̀jà ọ̀dá àwọn ìbàlẹ̀ o lọ́pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé mọ̀jà ọ̀dá ń gba hadith yìí wá látọ̀dọ̀ àwọn mọ̀jà ọ̀dá mọ̀jà ọ̀dá ilé yìí mọ̀rọ̀ wá láyé mi ti àjàmbá ni ó fi ń òwò yìí pé ọkọ̀ mọ̀jà àbá <laughs> àti lọ́kọ̀ tó dá àwọn agbọ́nà òkè ń jẹ ó tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọkọ̀ tí. àwọn ọlọ́mọdé á sì yàwó fẹ́ téèyàn bá jẹ́ afọ àlàyé olóòní tó bá sì yàwó fẹ́ tó bá lọ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kan yóò ní ọgbẹ́ náà sọ. kí wọ́n máa jáde ìsìn náà lọ ẹnìkan ní lórí ìgbọ́rò ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ bá ní ìsìn àti ìsìn ẹ̀fẹ́ kọjá ní ìsìn kankan nígbà tó bá fẹ́ ta kan náà ẹ̀fẹ́ kó ti hàlí lẹ́yìn ọkùnrin ẹ̀rọ ọlọ́run ní ilé náà fi hàlí ìdá kan ní òkọ́ àbúdàdà àbúdàdà orúkọ rẹ̀ ní ọwọ́yé mi bin Malik amir zọpẹ́bùn amir ni ọwọ́yé mi rú bin Malik àbúdàdà àgbà fáàsà ní tó sì jẹ́ tí wọ́n ṣe ọlọ́pù pọ̀ kódà ìyàwó rẹ̀ yìí náà á bí dàní ọ̀pọ̀lọpọ̀ inú àrùn tó ń ṣe tọ́lú jàmà rẹ̀ wọ́n ló jogún nínú ojú kòkòrò ṣiṣẹ́ lọ sí lọ́dọ̀ fẹ́ yàrá àbúdàdà ló ti gbé àbúdàdà ilé yìí sí ọ̀lẹ́ yóò sọ mọ́sálásí lọ́wọ́ fún ọba àti ìbọ̀ ọ̀rọ̀ wọ́n ló báwọn sùn ní òní sí á láwọn mí ọba sùn hmm, ọlọ́run sáà nù bàbá Abu Darda sọ̀hábí mi tẹ̀lé rọ́bì aláwọ̀ tààrà kọ́ọ̀d ó ní àwọn sọ́ọ̀rì ọ̀túnmù láàyè sọ́lá láàrùn àlejò wà áàrẹ ọ̀sán láwọn ti sẹ́yìn ó láwọn pẹ́ mẹ́sàn-án kan bẹ́ẹ̀ ó ń ṣe ọlọ́run anábà Muhammad sọ́lá àwọn kan mẹ́sẹ̀ sán yìí tí wọ́n bá lè fi ṣe wà sí ìyá tó ń wo àbójàdá bó ṣe ní ojú kòkòrò ní ṣèjọsìn tó bó ṣe ní ojú kòkòrò ní súnmọ́ lọ́wọ́ bá tó bí màá rẹ̀ ti tó tánà sọ́lá aléwà ní ọ̀sánlámà tó yẹ sí pọ̀ bẹ́ẹ̀ ni àjẹ́ àwọn akẹ́kẹ́ ni ó àbùkátà sí pọ̀ fọwọ́ la tóbi rẹ̀ nígbà tó yá mi o. Kéwà sí àlákọ̀ọ́kọ́ ẹ̀rí tí ó ń sọ ọ́sọ́lá wa rí wa ní ọ̀sọ́lá tó ṣe fún àbúdàbúdà. Ó sọ ọ́sọ́lá wa rí wa ní ọ̀sọ́lá ó ń lá tó ṣe mi láì ṣe à rí àbúdàbúdà. Má ṣe fi nǹkan kan ṣe kọ̀ọ̀kan lọ́wọ́. Má ṣe fi nǹkan kan ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bọba aláàjà nítorí pé èyí ṣe ọlọ́run bọba tó láàrin ká ní ẹsẹ̀ ọkàn báyìí tó wá tóbi tẹmọ ara àdánwò tọpa ẹnìkan láwùjọ wa lóde òní ni pé kò sí ẹsẹ̀ táwọn èèyàn fi ń ṣeré ní ayé àwùjọ wa ìtẹmọ ẹ má lè tẹ̀ jẹ táwọn èèyàn bá rí ẹnìkan tí mo ti wọ́n bù bẹ́ẹ̀ làbẹ́ àkọ́ kódà káfọ́ tó ṣe wá sí fún tí àwọn ẹ̀bá rẹ̀ ti ń ṣe àgbèrè wọ́n á bu ó tó nípa àbá àti wọn àti àwọn ìyàwó mú pa lágbèrè wọn ni gàṣkìá táwọn ẹ̀bá rẹ̀ nìkan ti ń tọ́jú wọlé alálàáfáà tí ń tọ́jú wọlé olólógùn tí ń tún yọ́ lọ ilé olómi tútù àfáà nìkan ló kù tí ó bù ó láàfáà tí ìbá ti fi tó náà tó ti ń jẹun. àwọn ìlọ́wọ́ yìí pé èèyàn èèyàn wọn lọ́dọ̀ mẹ́tò èèyàn bá ti ṣe yá àlọ́wù kọ́ máa ṣe kéde o yá àyàṣẹ́ bàbá ti ṣe yá àláwù ká máa fi yá àyàṣẹ́ kún ẹni kí wọ́n ti fi kọrin àbí ni bàbá ti ń ṣe yá àlọ́wù ká tó máa fi yá àyàṣẹ́ kún ẹ máa tó máa tó bá ní oríṣi ìbáàdà abú kàdé tí ń pè àjànú tẹ́ bá fẹ́ bá wíwú ní ẹ̀kùn ọmọ sàdúrà tẹ́lẹ̀ ká bá lọ́wọ́ kálíwà tẹ́ lẹ́ni jáde wọ́n lè tọ́jú ní ọmọ sẹ́lọ́ ọmọ sẹ́lọ́ ọmọ ẹbọ àwọn èèyàn fojú rí náà rẹ púpọ̀ púpọ̀ púpọ̀ ẹ wá lọ wò ta ló kù nínú àwọn tí bẹ́ẹ̀ lò ó nínú àwọn bàbá yín nínú àwọn ẹ̀gbọ́n yín nínú àwọn àbúrò nínú àwọn bàbá tí ìtọ́jú tí ó ní àwọn tó pé ó bá lálàá tí ọ̀dá yóò lè rọ fún wọn tí ọ̀rọ̀ láwọn tó ṣe rí pé táyà rẹ̀ bá fẹ́ sọ ọláwọn nìkan tó ti fún wọlé ní káàmù tí ìgbà tí wọn náà fẹ́fẹ́ àwọn tí ní kí lọ ọmọ tó fẹ́fẹ́ ọ̀rọ̀ bí kílẹ̀ mọ̀ ọ̀rẹ́ rẹ̀ sí wọ́n ti níbi tí wọ́n mú lọ orúkọ ìyá mẹ́sì máa bí wọ́n ọwọ́ ìyá wọn lò kò sí ẹ̀ṣẹ̀ kankan táwọn èèyàn fojú rí náà láwùjọ wa yìí tẹ̀wọ̀ àwọn olórí náà lọ tọ̀ tọ́mà tọ́mà wọ̀ ọ̀pọ̀ ọ̀lẹ́ sí tàbí lè kó wọ́n lè lójú wọ̀ ṣubú tẹ́lẹ̀ ti wọ sùkúù gbogbo ẹ̀ṣẹ̀ ti lẹ́dà gbogbo ẹ̀ṣẹ̀ kò sí nǹkan kò sí tọ́wọ̀ mọ́ ọ̀dá tọ́ba kẹrin kẹrin tó tó ń bló rẹ̀ wọ́n ni bí ìgbà tó ẹ̀ṣẹ̀ láwùjọ wà yí débi wípé àbíkọ́nà wọn láyé tó bẹ̀rẹ̀ mọ́sá jẹ́bọ̀ ní ṣe èèyàn mélòó ló gba ṣọ́ọ̀bù tí òkú kan máa lẹ̀ èèyàn mélòó lọ́lápọ̀ tí ń parọ́ sí tí òbí gẹ́gẹ́ síbẹ̀ njó lẹ dé ọjà lọ́jọ́ ọjà tẹ́ ẹ̀ bá làájà jọlá lórí ìpàdé tí ń tó ká ìyẹn ó jẹ́ ọmọ ìgbìmọ̀ wá bí ọ̀rọ̀ ẹbọ àwọn ìpẹ̀lẹ́bọ̀ ọ̀tọ̀ bí ọ̀rọ̀ àwọn èèyàn pẹ̀lẹ́ bọ́ ó sì tóbi tó àti mẹ́sàn ojú rẹ̀ nà rẹ̀ ẹni tó burú jù ó ní wípé ẹjá gbọ́n tá àdúgbò sọ́lá àríwá ìlú sọ́lá kí tó mọ̀ sọ́lá yìí mo fẹ́ ṣe lọ àdúgbò sọ́lá àríwá ìlú sọ́lá ó ní láti ṣe kìbìlà ó gbọ́dọ̀ fi lẹ́nu ṣẹbọ ọlọ́run wàyé kò kò ṣèlú tí wọ́n sọ láàrin wọn lọ́sọ̀ àpá fi ṣáàdà sí ó tó dọ̀wọ́ tó ṣe tẹ̀lé rí àwọn àbá àdégbé lè tẹ̀ sí yìí kọ́dà kán mú ọ̀bẹ báyìí kí wọ́n sì gé ọ yẹlẹyẹlẹ kí láwọn gé ọ lékiri lékiri táwọn ìgé ọ̀tán kọ̀ọ̀kan ọ̀bẹ ọ̀sẹ̀ bọ̀ ìyẹn lọ́wọ́ àdọ́mi àwọn tó ẹwọ ọwọ́ tánà sallallahu alaihi wa alihi wa sallam fi mẹ́bọ ẹwọ ọ̀tá mi ó ní kókó dàgbà gé ọ yẹlẹyẹlẹ kó dà kí wọn làwọn fi náà ju ọ àwọn onímọ̀ wọ́n ní àrẹ́bí sallallahu alaihi wa sallam ń sọ ilé bó ti ṣe wípé ẹni wọ́n bá jẹ ń pa sẹ́mọ̀ sẹ́fẹ́ndé bá jẹ ń pa sẹ́mọ̀ ó kì í ṣẹlẹ̀ wọn bá jẹ mọ́ kọ́kànlá rẹ̀ ọmọ sẹ́mọ̀ Yorùbá láyé mi ti pẹ̀lú májèmú pé kí ni ọ kọ́kàn rẹ̀ ọ má ṣe ẹbọ torí kan tọ́lọ̀ ọba sọ ní wípé ilà àmàn òkèrè ha wà kọ́lùkù ọmọkọ̀mọ̀ inú bíi iná àyàfẹ́ ni wọ́n bá jẹ́ ń pàṣẹ bọ ṣùgbọ́n ọkàn rẹ̀ ọ balẹ̀ fún ìgbàgbọ́ ní tó ṣe pé wọ́n jẹ́ pàṣẹ bọ ní gbangba ṣùgbọ́n kan rẹ̀ ọ̀ṣẹ́ kọ méjèèjì lọ́rọ̀ anábì sallallahu alaihi wa sallam àpò sí kódà ni wọ́n jẹ́ ń pa tí wọ́n pa tí wọ́n gé nítorí ẹbọ tí wọ́n bá fún un ní jẹ́ dì í nípa pa tí wọ́n fi jẹ́ ọ̀sẹ̀ bọ́ kàlù tó lọ́sẹ̀ bọ́ yẹ́rù tí wọ́n ti wọ́n bá jẹ́ ọ́n pa ara rẹ̀ bọ́ọ̀lù wọn tó lọ́sẹ̀ bọ́ tí wọ́n bá jẹ ọ́n pa láti ṣe ẹbọ ọkàn rẹ̀ ògbọ́nà sí ní ìrọ̀lẹ́ àjọ mi wà láwọ́pọ̀ tẹ́ẹ̀ta kọ́dà kí wọ́n gé ọ lékìrì lékì jẹ́ wọ́n gé ọ̀tá kẹ́mì ọgbọ́ lọ́rùn ẹ̀ ọ̀dọ́rọ̀ máa ṣe lọ àwọn ẹ̀kọ́ ọ̀tá tàbí wọ́n gbé náà kalẹ̀ wọ́n láwọn sàn náà jí wọ́n sàn náà ẹ̀yìn wọ́n yá àbúdá àjọ mi lọ sí àti ìtàwọn ọ̀pọ̀ ẹni bí wọ́n gbé mú wọ́n á bọ̀ mú wọ́n bọ̀ sàkó wọ́n á bọ̀ ọya wọ́n ń bọ̀ Ọ̀ṣun Òṣogbo tàbí wọ́n sọ bí gbogbo àwọn káwọn ẹ láwọn èèyàn máa ṣe bọ ẹbọ tó bá ń lọ ẹbọ sí ní o ẹ ìdámi náà ẹbọ sí ní o ojú bá ń lọ tààlẹ́ sọ́lá aláwọ̀ sọ́lá tó bá lè sọ pé àṣírkù fi ìkùn ní tí wọ́n ń pè lẹ́bọ̀ láàrin ẹ̀yin mùsùlùmí afa min dabibi namli tàbí min dabibi namla aláwọ̀ sọ́lá aláwọ̀ sọ́lá ọlọ́pàá ju ojú ẹsẹ̀ àwúrèbè lọ sáà máa ti ń ta ló ti rí ojú ẹsẹ̀ ibi tí ìrátẹ̀ mọ́lẹ̀ ti ń gbà kọjá àti ń lọ rí ta ló rí ẹ̀ dáhùn sẹ́ẹ̀ tí ó bí ẹsẹ̀ àwúrẹ̀bẹ̀ rí àwúrẹ̀bẹ̀ tí rìn lọ àwọn ìrátẹ̀ mọ́ nínú mọ́sálásí ìrásúgbà nǹkan àwúrẹ̀bẹ̀ gbogbo wọn ẹ ti wá kó ti wá rìn díkẹ́ wá níbi ẹsẹ̀ bójú ẹsẹ̀ rẹ̀ ṣe pamọ́ yẹn tẹ́ ẹ̀ lè rí mo rò pé àmì tá a nẹ́bí sọ fún kí ọmọ ṣẹ̀ bọ̀ sọ̀hábí yòó kẹrí mu jẹrí mí fòkòhá ìsọ̀há nínú àwọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì yí nínú àwọn sàbí lànà bí sọ̀rọ̀ àdàsọ̀ lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀ ọ̀nà làwọn onímọ̀ gbà sọ àkórí tí ń jẹ́bọ fún wa oríṣiríṣi ọ̀nà ọ̀kan ló ẹ̀ ní wípé ohun tí ń jẹ́bọ òun ni tẹ̀síwíyàtò ọ̀rọ̀ ìrìláàhì bíláàhì fíìmà àbúwá mẹ́rin fọ́sọ́ọ̀ṣì láàhì tẹ̀síwíyàtò ọ̀rọ̀ ìrìláàhì bíláàhì fíìmà àbúwá mẹ́rin fọ́sọ́ọ̀ṣì láàhì kéèyàn ò fi nǹkan míì tó yàtọ̀ sọ́nà bọ́lọ̀ wẹgbẹ́ níbi àwọn nǹkan tó ṣe wípé ohun ẹ̀ṣà ni wọ́n fọ́lọ̀ àwọn tó ṣe wípé kò sí sọ́nà ọba tó láàrẹ jáde kéèyàn wá lẹ́nu míì náà nírú ẹ̀ bí kò dàgbẹ́ nìkan máa bí kò dàgbẹ́ nìkan ó lè ká aburú òfin ọ̀ bí ikọ́ àbí ẹnìkan ó lè jẹ́ kí dáadáa kan ó lè jẹ́ ọba fúnra ara rẹ̀ tẹ́kọ̀ ní ṣe ẹnìkan àwọn èèyàn kan bẹ̀ wọ́n lẹ́nìkan fẹ́ ìjọba àti sọ́sọ́ sọ́rọ̀ ìwé kí wọ́n káàkiri tó bá dé àbá àwọn ènìyàn ó lè jọba tó bá lọ́dọ̀ ilé wọ́n láwọn tí wọ́n kò lè jọba wọ́n lọ́dọ̀ ilé ó bá ṣe báyìí ó ní sàtíà kí lọ fẹ́ ṣe sàtíà kí lọ fẹ́ ṣe kí lọ náà kí lọ fẹ́ ṣe ìtumọ̀ sàtíà kí lọ fẹ́ ṣe nù lọ́bá sọ fún bí ah, ààrẹ lágbájá àti ìwọ̀ òṣókọ̀ rẹ̀ ń bẹ́ òṣókọ̀ rẹ̀ ń bọ̀ inú láhùrù màfúù ó ti wo láhùrù màfúù gbogbo tí ó ṣẹlẹ̀ láti gbà tó lọ́wọ́ bó tó dáyé eléyìí títí ìgbà parí ìgbà gbogbo tí ó tó ṣẹlẹ̀ lẹ́yìn bàbá parí tó gbogbo ní pẹ́ẹ́pẹ́ kan tó bí nǹkan tó gbà bàbá rẹ̀ kí ayé kan tó bá dámọ̀ ó sì wo ojú ẹ̀ta gbogbo tí gbogbo tí àti láyé gbogbo eléyìí tá a gbogbo ẹ̀ náà bẹnu láàrin fún àtẹ̀yìn ọkọ̀ èyàn sì wù gbé tẹ́lẹ̀ kan náà tẹ́lẹ̀ ọlọ́mọ jà sófo àwọn èèyàn ti sọ orí àwọn ènìyàn kí láti ẹ̀pẹ̀ ní kí láti ẹ̀sọ́ jù ó burú ju tọ́yì lọ ẹ̀rọ rí àtẹ̀gán gbà mí tó lè ẹ̀rọ tẹ́gbẹ́ yìí wọ́n dà ní omi kó tó rọ̀ kí yìí tó lè jẹ àwọn eléyìí ti rọ̀ jù wọ́n kà ń forí wọn wọ́n dà ní orí kàrá ó lò ti wù kò sókò rẹ̀ bẹ̀ àmọ́sá bẹ́ẹ̀nà ìṣọ́nà àmọ́sá èmi kíní kan mú fún ọ̀pọ̀ lọ́jẹ́ ní tí ò sún kọ rẹ̀ tó tọ́lọ̀ kọlẹ̀ bó ṣe jọba bó ṣe jẹ́ kí ni ọba ìwà dánwò àwọn èèyàn sì sí Allahu Akbar ah. wọ́n ti yàn bá kódà bọ́ọ̀mù bọ́ọ̀mù àbí rọ́kẹ̀tì àdánwò nìyẹn ní ṣẹ̀rí ẹnìkan táàrí ẹgbọ́n tí wọ́n sọ ìdáadáa ẹnìkan ṣoṣo táàrí táà máa ń pè ọlọ́run bá ṣe ẹgbọ́n tí wọ́n sọ dáadáa ẹni tí a fojú wa ní báyìí táà sí máa ń pè ọlọ́run bọ̀ wàtó láàrin àlọ́hùn tó ọba ilé ń pè nǹkan míì tàbí ẹlòmíì tó rí ọ̀sẹ̀ bọ̀ ní ìrọ̀pẹ́ ẹgbẹ́ tí mò ń sọ yìí dáadáa ẹnìkan ṣoṣo tá a máa ń pè tá a sì rí tá a nìkan wá bí àbùkátà wa kó fún àárín tá a fẹ́ kó wá ràn án lọ́wọ́ kó gbà wá kalẹ̀ lọ́wọ́ ewu kó sì gángan ọlọ́mọba lọ́wọ́ nìkan tó o bá ilé pé nǹkan míì tó o fojú rí tí ọwá ní yáns ọmọ ìṣẹ̀kọ́ ọwá ní yáns ó ti yáns kìí sáwàdá o kìí sọ̀rọ̀ ẹ̀rí o à ní tí ó kò bẹ́lú níwájọ́ tẹ́lùmí kírun tó sì jẹ́ pé kèfèrí tẹ́lùmí kírun bó ti ẹ̀kọ́ oríṣiríṣi ìrún náà látọ́ rí àlímọ̀tò rí kan jẹta àti ọjọ́ dúwà mẹ́rin jẹ́ jókòó kájákọ̀ játayá àti ní ìbá ti jókòó àtayá ó lè sàlámù bó ti jókòó báyà ó sàlámù ìlú ti parí láì sàlámù yes yóò wà gbogbo ní kí o àtàrà àgbẹ̀yìn tẹ́fà lórí gúnrún kí o sì jókòó báyìí bó sì wò pé mo ti jókòó sàmà ìwà àtìlá sọ́wọ́ rẹ̀ náà ó sì dáadé sí lọ tí ẹ sì ní máa kí o tọ́ ọba ilé pé bàbá rẹ̀ tó ti kú àbíyá rẹ̀ tọ́ ọ lé kọ́mọ́sùn lọ́rùn kò sùn ẹ sì gbé bọ́ọ̀lù yìí bẹ̀rẹ̀ kọ́lọ́ sọ̀rọ̀ sí kọ́mọ̀ ní ìsinmi àbírọ́kà yá ìlú tí ó bọ́sẹ̀ àbírìn ìtẹ́ máa ń ká yárọ́kà yá ìlú àwọn kọ́dúnmọ́kọ́dúnmọ́kọ́dúnmọ́ yá ìlú àhánu sàkákù aláwọ̀ yasù oríṣiríṣi oríṣiríṣi kì í sáwọn adáwọ̀ eléyìí yọ́ máa jù mí lọ ọmọ akọ ọmọ ọkùnrin oríṣiríṣi gbogbo ẹ̀ tí ọmọ pé ọmọ ti ń já amúkọ́dúnkọ́dún ẹ̀yà ayélujára tí ọmọ ti ń jẹ́ bẹ̀rẹ̀ rọ́ọ̀dà ayé ayélujára ti ń jẹ́ bẹ̀rẹ̀ orí gbogbo ẹ̀ tọ́ ọba ti ń pè tí ò sí wájú ẹ̀ tọ́ ọmọ bí ọwà ẹ̀bọ̀ nù. ní yorùbá agbọ́n tí mò ń sọ yìí dáadáa o ẹ̀bọ̀ nù o ọba àlọ́ lóbi sàárè òkúrẹ́ ti mẹ́nu ẹ̀ ọba àlọ́ wọn ni ọlọ́pẹ́ náà fún wọn ní bọ́ọ̀lù ọ̀sán àdó àyà rẹ̀ ń bínú lọ́rùn lọ́ba tàbí sàárè rẹ̀ lọ́ọ́ ẹbọ ògidì òkú àwọn ọgbẹ̀ran lọ́bá lọ́rẹ̀ alẹ́bálẹ́ pẹ̀rẹ̀ tẹ́ àwọn èèyàn ó so fún àdúgbò ọlọ́ tó bá tọ́wá ti bẹ́ẹ̀rẹ̀ inú ẹ̀jẹ̀ kábọ́sù làzínú ẹlọ́jáwọ́ gáàdì màṣúdà ọ̀yá tó sọ mí gáàdì màṣúdà wọ́n pọ̀ ìkànnà bẹ sẹ̀fí sẹ̀fí mọ́dàrí kan dàlẹ́lù dàlẹ́lù àkàyẹ̀ráàtì àti bẹ́ẹ̀bẹ́ àti bẹ́ẹ̀bẹ́ lọ àti búrúdà ẹ̀rákùn ẹ̀dá bẹ̀rọ lọ ní ìjọ jẹ́ pé ọ̀kan nínú ọ̀nà táwọn èèyàn gba ṣe ẹ̀kọ́ tọ́pọ̀ jù táwọn èèyàn ò sì pàkíyèsí ẹ̀kọ́ níbi àjọ àṣìṣe ẹ wá wo bí súnfì ṣe pọ̀ tó lórí ọ̀nà iná wá sí ọdún ẹwà ọdún lásàlátù wọ́n ni yóò ní àti fún ọ ní ìsinmi kan wọ́n fún ọ ní ìsinmi kan wọ́n ní ìsinmi ẹni kọ́ lọ máa fà ìsinmi sì ní àjànà ìsinmi sì ní àwọn àpè fún yà wọ́n ni wọ́n ti fún ọ ní ìsinmi kan yọ́wọ́ àlọ́ máa fà á ní tí wọ́n máa fà á lé ayé ẹ̀ lásìkò ọdún tó kà á fi àwọn àjọ́rí ètò wa ń bẹ̀ wọn àtún bí i àdá kọ́ fà kọ́ máa kọ́ gbé pàrún kọ́rùn náà pàrún sọ pàǹpà báyìí lọ́rùn rẹ kó tó lè fà oríṣiríṣi àjọ àgbóná àjọ àbú jẹ́ lọ lè wọ́n kan tẹ̀síwá tó sì máa gbé ọbí náà táwọn àjọ ló ti wà lára ẹ̀ ebi àdúrà àwọn mùsùlùmí sí ẹbọ sí ọlọ́run ọba tó lára gámẹ̀ tí ò mẹ́rin ebi ká lọ yóò jẹ́ ẹ̀rọ pé lásìlá mọ́ olúdí táwọn èèyàn ń lọ wọ́n kọ́ àkùkátà àwọn ọ̀bẹ̀ nínú ìsìn o nígbà táwọn èèyàn ń lọ sí àwọn gíníkà evangelism kan ní o ìṣòwò olú bẹ́ẹ̀ ni ẹ̀tì sọmọ olúdí dá o pẹ̀lú wọ́n sí o náà mọ́jú ní sí àwọn èèyàn kọ́ bùkátà lọ́bẹ̀ ni o tí wọ́n mọ̀ wá ara omi bí ọwọ́ tó wà ní 15 naira 100 naira wọ́n wà ní omi sókè wọ́n wà máa bá wọn rọ ìpèlú wọn làdúrà mùsùlùmí ti ẹbọ sí ọlọ́run bá tí ò ní rìn níbi àdúrà téèyàn bá ilé jẹ́ sófì àfikọ́rọ̀ mọ́jì ò ṣe kú lórí bú òfin ìbá à ọ̀rọ̀ sófì burú pọ̀ sófì nígbàgbọ́ ní sẹ́kùn rẹ̀ jọlọ́run lọ jàníbà Muhammad sallallahu alaihi wasallam àní ní mùrídí níwájú sẹ́kùn rẹ̀ kẹlìmẹ́yìí ti fi yẹ́dìmọ́ bí òòrùn tí ń bẹ lọ́wọ́ ẹni tí ń wẹ̀ ni kí lè kọ́ sọ bẹ́ẹ̀ náà lèyẹn ni múrí díṣe máa ń lọ ṣe pẹ̀lú wọ́n sọ fún ọ pé ò lè mọ́ lọ́hùn pé àwọn ọlọ́mọ làwọn fọlọ́hùn mọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé representative ọlọ́hùn ni wọ́n jẹ́ fún ọ ẹni tí ìjọba ti sọ ọlọ́hùn lọ́sọ àwọn tó fi mí ìmọ̀ ìjàgbèrè débi pé wọ́n mọ̀ fẹ́yàwó wọ́n mọ̀ ní kí ṣe wọ́n bá àmàríkà sí la tó lè sọ máa yóò sì máa rí fàfún márífà ní ń pè ṣéwù ẹ wá wá dúró obìnrin tí ó sì márífà fún obìnrin olóòtú inú wọn sì máa dùn pé ṣéwù tí wọn kọ́ bá ń fà lùbáríkà sára ìyàwó àmì márífà ṣé ẹ̀rọ bí ọmọ kẹ́mi yìí kan bẹ̀rẹ̀ ìsìn tó ń gbé márífà ni ọlọ́pàá ti jó tú báyìí mo sí lọ́sùn ọmọ kẹ́mi ọmọ kẹ́mi ti wọ́n náà ẹ̀yin méjèèjì ó márífà ló gángan tó náà ṣe máa rífà oúnjẹ tó ń ṣe máa rífà ìdọ́rọ̀ ti lábẹ̀rẹ̀ sí ó gẹ́gẹ́ ṣé ìrẹ̀ máa rífà ní sí gbẹ́ lóṣù pínstìrìsì tí ń ṣe máa rífà lọ máa rífà tí ó bá ti náà ṣe máa rífà fún ẹ̀mọ̀ tí mo máa rífà ti ń sọ ni pé ọfọ ọlọ́wọ́ bá máa ní pé kó kì mẹ́lẹ̀ kọ́dà kó bèèrè ọmọ kọ́ máa ń fọwọ́ sí lọ́bá láti jẹ́ mùrí títí ń wá wọ́n lè ṣe máa rí fàkókò lè bá lè súnmọ́ lọ́wọ́ wọ́n sì pọ̀ lẹ́ni ẹgbẹ́ lóṣogbo mẹ́ òṣogbo lọ́wọ́ àwọn òṣogbo lọ́wọ́ àṣùgbọ́n kọ̀rọ̀ lọ́lọ́ múlẹ̀sì ìgbàtẹ́rẹ̀ fẹ́ pọ̀ lẹ́yìn rẹ̀ ó láwọn kan ju ọlọ́run ti là ń bẹ̀ ṣùgbọ́n náà ṣe máa rí bàkọ́ lọ́n tó là ń. ọlọ́run wọlé tó bẹ̀rẹ̀ yọ sàn. láàtún ṣe kí mi láì ṣáyè à ẹwù bí táwọn èèyàn yọ lórí búdé dáàtọ̀ ń pe aburú máa rí màdí mímọ́ lọ wọ́n ń pe zìnà ní mímọ́ lọ kí wàá làwọn èèyàn fẹ́ sọ fún wọn tí wọ́n ní tẹ̀lé ilé ìjọ pé lẹ́yìn ibi àdúrà ibi tí mùsùlùmí ti ń ṣẹbọ tó tóbi jù ibi tọ́ ààrẹ àṣírkò fi dùn ààrẹ àkọ́kọ́ àṣírkò fi tọ́ ààrẹ lẹ́kẹ̀ẹ́ níbi mú máa gbọ́rọ̀ sáwọn èèyàn kan lẹ́nu tí ò yẹ kódà tó bá ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu kò yẹ kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu láti fi sa ìgbọràn sọ́lọ̀ ṣùgbọ́n ìlọ́gbọ́rọ̀ sáwọn ọ̀gbọ́n ìlẹ́nu ó ṣàgbọ́rọ̀ ìgbọràn sọ́lọ̀ ẹ̀sìn ọmọ sí ṣe fẹ́ lómi títí di ṣèké máa ṣe torí nǹkan mi torí àwọn kan mà ní gbọ́rọ̀ sí lẹ́nu títí di sìn àwọn akẹ́kọ̀ọ́ rọrùn kò lè ṣe kò lè nínú bàbí tèmi torí wọ́n fẹ́ lọ́rọ̀ sáwọn kan lẹ́nu báàbù tá báàbù yàbáàbù wà lè dá yìí mọ́làmùjákùn máa ṣíyà báàbù ti ń sọ̀rọ̀ níbi pé mùsùlùmí máa ń ṣe dáadáa sóbì ẹ̀ méjèèjì tó bá ti jẹ́ pé ń ṣe dáadáa sí òní jẹ́ ẹ̀ṣẹ̀ wáyé já àdáàkà ala an tushrika bi ma laysa laka bihi ilmun ṣára àtòrí ẹ̀hùnmá tó bẹ̀rẹ̀ méjèèjì ọba mọ́ ọpọlọ lọ́wọ́ mọ́tẹ̀lẹ́ à torí wọn láti ṣe àìgbọràn sí ọlọ́mọ̀bọ̀ tó lára àwọn tọ́lọ̀ wọn bá sọ ní Al-Qur'an ní pé tọ́kọ̀dù ahbarahum wa ruhbanahum arbaban min dunillah wal masiha ibn Maryam kí ni wọ́n ṣe wọ́n tẹ̀lé wọn láti sọ pé tọ́lọ̀ wọn bá àwọn ẹni yóò gbé fún wọn wípé tọ́lọ̀ pè ní halali haramu ní ẹgbẹ̀rọ̀ débẹ̀ wọn sì ní débẹ̀ ẹwà àwọn tí ń gbàwẹ̀ funfun ta ló yàn fún wọn ààrẹ funfun ṣe ààrẹ tọ́lọ́wọ́ ajẹ́ dúdú ni ààrẹ tí wọ́n ní ọmọ jẹ́ oṣù bọ́ gbọ́dọ̀ jà wọn kankan ààrẹ ní ìbẹ̀ tí yẹn bá ń gbà kọ̀ gbọ́dọ̀ jẹ já ààrẹ ní ìbẹ̀ tí yẹn bá ń gbà kọ̀ gbọ́dọ̀ jẹ rán níbo ni wọ́n ti rírọ àwẹ̀ bẹ́ẹ̀ ẹ wá wá rírọ àwẹ̀ kéèyàn máa dọ́rọ̀ sáwọn èèyàn kan lẹ́nu láti fi ṣe àìgbọ́rọ̀ sí ọlọ́run ọba tó lára ga ẹbọ yìí ìgbésẹ̀ àpọ̀jú wo bẹ̀rẹ̀ pẹ́ bọ̀ ẹni mẹ́mọ̀ wọ́n gbé ọlọ́run náà ní apá wọn bí wáyé alábòsísì láwọn òbí rẹ̀ bá ní ọ̀tẹ̀ láwọn lọ ju kòkò ní lọ yóò ní yóò ní mú lára ṣùgbọ́n nítorí pé táwọn òbí ẹ̀ náà ń pè sí báfẹ́ ẹnu ẹ̀ mú tó ràn lọ́wọ́ nínú àwọn ọ̀nà tá a ń dá aṣẹ́wọ́ tá a gbọ́dọ̀ jìnnà sí ó di mélòó tí mo ti sọ ojú méjì orí ẹ̀pẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọn ni alimahaba alimahaba alimahaba ìfẹ́ aláàkọ́jà tó a ẹlẹ́ẹ̀kẹta kí ni ọ̀tọ́wà ẹlẹ́ẹ̀kẹta ọ̀sán ní sẹ́yìn kí ni alimahaba gbogbo ẹlẹ́lọ́wọ́ sọ́nà alìkọ̀rán o مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح إنه لا يفلح الكافرون كافرون دول أنت دي كفير واو ẹ já ṣọ́ra ẹ já ṣọ́ra nínú rẹ̀ nínú rẹ̀ ó nífẹ̀ẹ́ ìfẹ́ téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ ààbò tìǹtì yóò tà lẹ́sẹ̀ mọ́ sọ́nà. ilé ìjọ kẹ́kẹ́ ojú tí mùsùlùmí ọ̀bà nífẹ̀ẹ́ yóò gbé ìfẹ́ sábẹ́ ẹ̀fẹ́ tọ́lọ́ yóò sì yẹn ẹ̀ dàmí ìfẹ́ kan yẹn yóò gbé sábẹ́ ẹ̀fẹ́ tọ́lọ́ pẹ̀mínà náà sì man yattakhidhu min dunillahi andada ìrìnbóramọ́ làhùbìlà àwọn agadé máa kan lákẹgbẹ́ fọ́lọ̀ wọ́n ti mú alákẹgbẹ́ irú ẹ̀tẹ́ ẹgbẹ́yàn ní sọ́lọ̀ ní ẹni sáwọn kan wọ̀nyí tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ táwọn nǹkan wọ̀nyẹn bá sọ̀rọ̀ tí wọ́n wọ́n gbọ́ eléyìí tó burú jù ní pé ẹntẹ́lò náà fi ṣe ní country ìjùmọ̀ rẹ̀ ní wípé ìwọ́n ti ẹ̀ dọ̀lù lies àbíkí láti ẹ̀ ọjẹ́ lies country ni wọ́n ẹ àwọn èèyàn ọmọ tí ẹ bá sọ kébì kan wà sí civilized àwọn èèyàn ọmọ túmọ̀ rẹ̀ níwá máa ń jẹ́ pé kí wọ́n kira àwọn ibi tó wà civilized yẹn inú wọn máa ń dùn tí ẹ bá ti ní ibi kan wà civilized ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo aburú lọ́lẹ́tọ̀ọ́ mẹ́ẹ̀ zina yes níbi tí zina bá ti lẹ́tọ̀ tí gbàgbúgbà gbàgbúgbà gbàgbúgbà tó tẹ́lẹ̀ pọ̀ ibi tó civilized nù irú ọ̀dọ̀ wa bí tí ó gbọ́n kan wọ́n ti pọ̀ olùkọ́ tàbí kẹ́lẹ̀ mìíràn níjọ́ tó bá rí àwọn ọmọ pólì tẹ́wọ̀ pé ẹ̀dẹ́ náà ti ń lajú nìsín o àmì kọ́ lajú pé àwọn ń wọ̀ kú wọ̀ inú rẹ̀ wà máa dùn tẹ́ bá rí àwọn ibi tó ti wáyẹ̀ civilized wèrè ìdí wọn rẹ̀ ní kébí jáde gbọ́dọ̀ púpọ̀ jáde ní òwò ìtàwọn ẹlòmíín wò kéke ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí parẹ́ títí di tọ́lọ̀ǹkọ́ bá parẹ́ ọlọ́run láti tó bẹ̀rẹ̀ ọ̀sán wa ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam ó ní mọ́ṣẹ́ bọ́sọ́ lọ́wọ́ kó jà wọ̀láwọ́ kò dé ẹ̀ta kódà tí wọ́n bá gé ọ kélékélé báwọn ọ̀rùn yẹ kọ̀ọ̀tà tàbí aláwọ̀ ojú ọ̀nà wọ́n sì ju ọ̀nà tọ́jú sẹ́bọ̀ ó dàpọ̀ ẹjá jẹ́ ẹbọ mọ́ káàmù tí ń jẹ́ ẹbọ ìgbà táwọn èèyàn bá ń pè wá sí káàmù eré káàsì kí ni o káàmù eré láwọn tí ó fọ́n mọ̀ràn bú wọ́n sì sí èrè níbi pé wọ́n sọ pé ah, obìnrin bí Islam sọ pé alẹ́fẹ́ obìnrin tó jẹ́ Christian ọ gbádùn kúrò lè yóò sì wọ́n ní pọ́ọ̀lù sì wà lẹ́nu Christian tó fi wọ́ fẹ́ ẹ̀dá àtọ̀yọ̀ lọ ó lè ṣe lè wà ní ẹ̀dẹ̀ tí ó wà ní kìí sẹ́ bóòlù ṣe rí ẹ̀nà débi pé yóò wà wọ́ ọ̀fẹ́ níbi tí mùsùlùmí pọ̀ dé pọ́ntọ́ tẹ́lẹ́tẹ́ ẹ̀ bá jí láàárọ̀ ọ̀la bá ní kóṣù tó parí òun mẹ́rin yóò rí fẹ́ ìgbẹ́ ló ti wá ní ọlọ́mọ kẹlẹ́rí kan àwọn ẹlẹ́mọ̀ọ́yàn máa bóòlù ṣe ń pọ̀ bóòlù ṣe rí kan bóòlù ti bá pàdé bí àti èso rìn kù ẹ mo fẹ́ bí ìbéèrè kan èmi sáàmù sọ pé alẹ́ fẹ́ àwọn ìṣe kí ló ìsáàmù sọ kí ló kọ́ ọ̀gbẹ́ ìlú gbé ọ̀fẹ́ ìlú irú ẹ̀ ló ń sọ àbẹ́rẹ́ orin pé bá ń kí sẹ́ni eléyìí lọ́lọ́wọ́ bá ń sọ ni àbọ̀rùpọ̀ lọ́wọ́ bá ti ìgbà tí ó ṣe lẹ́tọ̀ọ́ rò pé kò fi àwọn kankan dé àwùjọ bẹ́ẹ̀ kó torí iṣẹ́ ten thousand ẹgbẹ́ sàwọn yẹn di kèfèrí àwùjọ tó rí pé wá kàwé lọ́fẹ̀ẹ́ iná nítorí ẹ̀sọ́ àwọn yẹn di kèfèrí tí àwọn ìwọ̀n ọ̀dọ̀rọ̀ kí wọn ọ̀dọ̀rọ̀ kí jímọ̀ táwọn náà sì gbà jáde nìkan máa lọ tọ́jú ní ìrọ̀pá àmọ̀ pé secondary school ti wà lẹ́dẹ̀ títí dì sí lẹ́gbẹ́ ẹ máa sanwó ribiribi àwọn ọmọ yóò sì gbọ́dọ̀ máa lọ tọ́jú sẹ́mi la lẹ́dẹ̀ ni o secondary school tí ó ń ṣe pé wọ́n bà wí bẹ́ẹ̀ náà aṣọ ṣùgbọ́n òjò báyìí lọ ẹ̀ sì gbọ́dọ̀ fi nǹkan kan sí ọmọ sì gbọ́dọ̀ lọ jápù ẹ láàbò kí lèèyàn wà mẹ́ ọlọ́mọdé mi àti ọlọ́mọdé àṣì ẹ wọ́n torí àsìkò anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní wàlá tó tìrù gánà sọlá tàlmọ̀kító bàtà múta àmìdá fi ìrún ọ̀ràn yàn án lẹ̀ kó o sì ọ̀gbọ́dọ̀ ẹ̀rọ wo anúṣọ́lá aléwájú ọ̀sọ́lá ń kọ̀ fún ó tó kàǹpá wọ́n láàtà tó gánà ó tó kàǹpá má dẹ̀wò ó sì máa ṣẹ̀ bílì lọ́wà lórí ìfihàn ọ̀ràn ìyálẹ̀ má dẹ̀wò bó ṣe jọ ọkùn ìpàdé olóṣèlú lọ́ọ̀lọ́ má dẹ̀wò bó ṣe jọ ọkùn kan lọ́mọ rẹ̀ má dẹ̀wò ìran ọgbọ̀rọ̀ máa mà fi ilẹ̀ ẹni tá ànábì sọ́lá alẹ́ wàlẹ́ wọ́sọ́lá àwọn fi kan ó ní wọn máa ń tarọ́ ká ha múta àmìdá bẹ̀rẹ̀ àtìmínú dèmà ẹni tí ó bá máa máa ń fi irun lẹ̀ àdéhùn tọ́lọ́run ti ṣe wípé ẹni bá ń ṣe tòun wọ́n máa sọ ọlọ́run àbọ̀ bọ̀ kó lọ́rùn ẹ̀ rẹ̀ ni ẹ̀ kò ní rí sọ́mọ́ ọwọ́kọ́wọ́ ni ọmọ àbọ̀sí yóò máa bọ́ ọwọ́kọ́wọ́ yìí bí ráyé kò ní rí fọkànbalẹ̀ bí ọ̀bá ráyé ẹ̀mí rẹ̀ ní balẹ̀ àrí ìgbà táwọn èèyàn bá ń ráyé díẹ̀ díẹ̀ ní tó mọ́mọ̀ pàwọn bàbá kan bẹ ní ogbó táwọn náà fẹ́ dé gbòrò tí wọ́n rí gbòrò wọ̀ wọ́n sì lọ kó bùkátà wà lábẹ́ àti bàbá èèyàn rí tó ráyé bí a máa gbábẹ́ àti bàbá a máa débi tí ò sí náà a máa débi tí mọ́tò ó ti dààmú tó débẹ̀ ọ wà ní òun lọ lọ kó bùkátà rẹ bá olówó kó bùkátà tó olówó kò bí ya ìwà ló àdánwò ti bá wa láwùjọ ọlọ́pàá wọlé àti tóbi lẹ́kọ́ sáà lọ ìkànnà àfa wa sọ̀rọ̀ kan bí tí mo kàn síbi náà ó ní ìnàlẹ́kọ́ lè àhàdì mínà lọ yí àhàdà bìlì hifdhi wal kalam ọlọ́pàá bá ti sàdéhùn gbogbo ẹni ó bá ti jẹ́rù sí òun lòun ọ̀sọ̀ lòun sì sàmójútó ẹ̀ فإذا ألقى بيده إلى التهلكة أو فعل ما حرم عليه أو خالف ما أمر به خذلته ذمة الله تعالى gbogbo wa la aládé ń pọ́nà ọgbọ́n sọ àwọn òtítọ́ wa yóò sọ à kò sí ìyà kankan tí ó mú ọ tó bá ti mójútó tọlọ́hun kò sí ìyà kankan tí ó sí ọ kò sí ẹnì kankan tí ó sà sí ọ ọkàn máa gbọ́ kí wọ́n máa ń sàṣíyàn ní òní máa ti ń jẹ́rẹ̀ tó bá ti dúró ní nínú ẹ̀sìn tí ẹ̀ ṣe pé wọn náà olójú méjì ní ọ́ ṣùgbọ́n tí èèyàn bá wá ní pé inú ọ̀parun ló ń fẹ́ lọ tó bá torí ara rẹ̀ mọ̀ parun tó ṣe pé ìtọ́lọ́wọ́ bá lé ìwọ̀ ni olótorí bọ̀ ìtọ́lọ́wọ́ bá láṣẹ olóhun kò ṣe má ìṣọ́tọ́lọ́wọ́ bá ní yóò wà ní tí ó mọ̀ láàrín sí yóò sá máa dààmú ọlọ́run kọ́mọ́gbẹ̀mí àti yín ní wàhálà wọ̀ ẹjọ́ tá nàbí sallallahu alaihi wa sallam tó fi kún ó ní wala tashrabanna al-khamr wala tashrabanna al-khamr ọ̀gbọ́dọ̀ máa mutí ọ̀gbọ́dọ̀ máa mutí lọ́nà wọlé tó rẹ̀ kọ́ sáà tí ẹ mọ̀ pé nínú ìgbà tó kú bànújẹ́ bá ní tó tóbi jù láwọn àwùjọ wa ni pé àwọn ọmọ òde kẹkẹ jáde mọ ti mọ àwọn ọmọ sẹkọndì sùkúl jẹ wọn wọn mú igbó wọn mú ìyálàjẹ ọtí àwọn ọmọ kékèké wọn mú ọtí ní o wọn làwọn ń dìbò wọn ń dìbò tí ẹ sì ọtí kéke táwọn náà ti ń ṣe end of the apá ti jẹ́ mú ọtí sí i tí wọ́n tún fagbó ọtí tọ́lá mi bẹ̀tá àwọn tó máa dà kan rú wọ́n jí ọtí ilé ọtí ìbílẹ̀ ní òkè sọtí o ọtí àdúrà ní sinapu ṣe máa ń sinapu wà lọ́yà àwọn àfá àbúkà ń bẹ gbogbo oríjìnà rẹ̀ ní ẹ̀dámọ̀ tí wọ́n bá ní káwọn èèyàn àwọn ọmọ yọ́kọ̀ wá dá sọ́fún náà a ní pé wà láì ẹnìkan bẹ̀ tó wọ́dọ̀ mi gbà kan olórí búkà bẹ̀ ẹlùkan bẹ̀ àwọn ará ìgbé ààrẹ láwọn bá sì fẹ́ lóde lọ́wọ́ òpé àṣẹ́kẹ́ bí wọ́n ṣe lójútì lóde wọn tí a máa ṣe bó ṣe wọ́n wọ́n máa mọ̀ gan wọn lọ́wọ́ pé ọ̀dọ̀ táwọn lẹ́wọ́ fẹ́ dáná jẹ bá gbé tó bá ń dájẹ́ ọ̀sẹ̀ kẹni ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta wọ́pẹ́ yes n ti wà lẹ́kùn ẹni yẹn tó wá lọ bá ó wá kí ní oṣù mẹ́kọ̀ọ́ ló ti wá ní wá sọ fún yẹn kí ìwọ ló ṣe ṣéwù lọ́rùn pé káwọn bá wá kìíní tí ó dà borí wá da kìíní yẹn borí ló bá ní pé ẹ̀yin tẹ́ wà ń bí lónìí ẹ̀ sí oríire ṣé rí àwọn bàbá yẹn rí ẹ o ọlọ́kàn ní abá olóòtú ẹ̀wà gbòòrò fún pé ṣé ìbílẹ̀ mo ti dì náà lórí dáhùn yẹn lójú lọ dáa táwọn èèyàn ń kó owó wá kẹ̀tíkẹ̀tì pé àwọn téèyàn yìí nìyẹn owó òun sì ti yí ohun tó ti wà lẹ́kùn tí ó bó bá rí kan sọ̀rọ̀ kò ní máa ti sọ o wọ́n o tí kì í téèyàn bá yọ ọ̀mùtí tó ní agbára ẹ̀dá kò só lè mú ọtí débi pé kọ́ jẹ́ màmú kò tó máa mutí lọ débi pé yọ àbọ̀wá dípò mẹ́kínú fáwọn èèyàn ẹwọ lẹ́bù tí yóò ti mú ọtí dé kọ́rọ̀ rẹ̀ tó ń lóyà ọtí ṣé wàá ní tẹ́ńpẹ̀ lọ́tí kì í ṣe kúdà nìkan o kì í ṣe stout nìkan o kì í ṣe tìrìtìrì nìkan o kì í ṣe kìíní nìkan o ẹmu àwọn kan lẹ́mu yẹn sọtí ọtí ìbílẹ̀ ọtí àwọn àgbàlagbà kìíní kan ni ọtí lọtí ń jẹ́ o ṣòkúdà yìí ṣogúdáì rọ́nà máa ń pààyàn àwọn tí máa ń rí ọ̀sọ̀ bẹ́ẹ̀ ni ọba múrí o gbogbo tí bá ti máa ń bò láákà ìyọmọ ẹ̀dínyàn mọ́lẹ̀ ní dọ́tí gbogbo tí bá ti máa gbà láákà ìlọ́wọ́ èèyàn ẹ̀rí pé ṣìmáàrù ṣìmáàrù ní tóbìnrin ọ̀dà borí tí ó borí ẹ̀ tẹ̀ ní lórí ẹ̀ tó fi bọ́ra bẹ́ẹ̀ náà ni ti ń jẹ́ kọ́mùrù náà kọ́múrù òun ni tí ó bò láàká ìmọ̀lẹ̀ yóò bò mọ́lẹ̀ pátápátá anábà Muhammad sallallahu alaihi wasallam anábì sọ̀rọ̀ kan ẹ̀jẹ̀ mọ́kọ́ hadith yẹn síbi ìdọ́sí ti wà mọ́ lọ anábì sallallahu alaihi wasallam wọn ni al-khamru ummul fawahish níbo mi ó ní ummul fawahish ọtí òun ni ìyá bí gbogbo ẹ̀ṣẹ̀ yòókù ìyá wọn ó ní wà á ti parọ́ ní kabáyì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá ọlọ́tóbi jù mọ́ wọn lẹ́yìn ẹ̀kọ́ ní ṣe anábì sọ́lá àdéhùn àdéhùn sọ́lá ó ní mọ́ ń ṣẹ̀rí bá ẹni ọba mutí wà kọ́ra ara obìnrin ó lè bá yẹn sùn wà kọ́ láti ìbọ́ bára ó lè bá sùn pẹ̀lú wá ti mú tán máa tí ò máa ti ń ṣe àwọn ẹlòmí ń bẹ̀bẹ̀ tí ń rí pọ̀ ọmọ wọn tí ń bọ́ ọmọ wọn sùn àwọn lórí ikú ọtí oníkan tí máa bò lákàyè mọ́lẹ̀ gbogbo ọ̀ràn rẹ̀ ẹ máa gbọ́ ẹlòmí wà ní ẹbí wọn mú yó kìí ṣe mọ́ askaro kàfíìrù pàtàkì ìlú àrọ̀ gbogbo tó bá jẹ́ pé tí èèyàn bá mú lọ́pọ̀ yọ pa á béèyàn bá fa ìpàfẹ́rí rẹ̀ haramu ló mu téèyàn bá fẹ́ sórí ibùkún tilẹ̀ ọjọ́ ọmọ mutí wàhàjòrè lọ́rùn lọ́ta nǹkan tàfàtà kẹfà yẹ sáà fi dùnú ní àbàbà wíná báàmì. wàhàjòrè lọ́rùn lọ́ta nǹkan tàfàtà kẹfà ọlọ́run mọ́jà wá wèrè o afáàní wa àjòrè lọ́mọ́rọ́ta jìnnà jìnnà sí ọtí mímu gbogbo rẹ̀ nǹkan tàfàtà tó bá ṣe pé ọ̀dọ́ torí ẹ̀ pè ní ọ́ ṣé ìfàyà sáà fi ìdùnnú wọn ni àkọ́ bóun ó sì sọ pé èèyàn ní làákàyè tí ó wà máa rìn onílà àká ìwọ́n gbọ́ léèyàn gidi ṣùgbọ́n wọ́n sì máa rìn tọ́mọ̀ fi lọ́gbọ̀lọ́gbọ̀ ní wà professor bẹ̀ ní universities tí wọ́n mú ìyáláyà ọtí ẹnìkan bẹ sọbjí níbi kan ní tó bá ti lè yóò báyìí tó lọ́mọ̀ pé òun ó bí ó tún lè tọ̀ gan yóò wà tilẹ̀kùn mọ́rẹ́ yóò tilẹ̀kùn mọ́rẹ́ yóò ti dẹ́ bá ti lè kẹlẹ̀kùn tí ò èmi àti ẹnìkan ti lọ ọ̀dọ̀ rẹ̀ bá jẹ́ kẹ́kẹ́ inú àwọn ọ̀gá náà ni ọ̀dọ̀ ah ọ̀gá ti yóò nù o pé olórí ibu rẹ̀ ń bẹ́ lulẹ̀ kò ti yóò bó ṣe sọ́nà olórí ibu rẹ̀ ń bẹ́ lulẹ̀ kò ti yóò pé tí ọba ti sílẹ̀kùn ó ti yóò nù torí kò ní bá wá ní bó ń ṣe fi kálẹ̀ bó ń ṣe ṣe wípé wà lọ́ọ̀yẹ̀ lónìí máa ń tọ̀ ilé torí bó mu ti bẹ́ẹ̀ náà yóò àgbàlagbà yóò tọ̀ ilé ikùn ẹlòmíì ti tó oyún oṣù méje ọtí ní bẹ́ẹ̀lú ẹ̀ èyí sàwádà gbogbo àwọn kan ẹni kórí ibú báwọn èèyàn o ọlọ́mọdé aṣọ orí ibú ni o wà látàṣọ̀rọ̀ bá nà ọ̀rọ̀ anábìsọ̀ láàrin wà lẹ́sọ̀ tó pàpà ọ̀rọ̀ ní ọ̀rọ̀ gbọ́dọ̀ tó ń fi ni ó ní fàyín na ha mẹ́fùtá òkú lè ṣàrẹ̀ ó ní gbogbo tí wọ́n ń pè àní wọ́n lé nìkan pòkòsò lẹ́dẹ̀ iná ni kò tí pẹ̀ kọ́ fẹ́ pòkòsò kó tó pòkòsò ọkọ̀ wá gbálẹ̀ ọtí lọ́wọ́ lọ mú ọtí yóò nà kó bá àwọn tó ń ṣe ní tààlẹ̀ rí nínú ọ̀dà àti ìmọ̀kan sọ́dà àwọn ọmọ ẹ̀dí ìmọ̀tí àwọn tí a ń kọrin jẹ́ máa kọ̀kọ́ kọ̀kọ́ jẹ́ máa ń sọ̀sọ̀kúsọ tó yí wọ́n bá pé fún òtí ìwọ̀n àti sọ̀sọ̀kúsọ bá wọn kó rán abẹ́nu wọn pín abẹ́ obìnrin abẹ́ ọkùnrin nǹkan gbogbo wọn ò lè gbé bẹ́ẹ̀ nígbà tó ní wọn bá pé wọ́n kọ̀kọ́ lọ mú kàyọ́nà àwọn ọ̀daràn tí ń dáná tí wọ́n gbébọn tí wọ́n mọ̀ fún èèyàn bọ̀ yẹn gbé wọn wọ́n ti yóò náà wọ́n fàgbé gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn anabi sallallahu alayhi wa sallam onífà iná àmì fáàhù kó lè ṣàbẹ̀ gbogbo tí ń jaburú kọ́kọ́rọ́ rẹ̀ ọtí ẹni tí ń bá tí ọlọ́run kọ́ wọlé ajé wẹ̀rẹ̀ kọ́ sànù ẹni kọ̀ọ̀kan kọ́ mọ̀jà àṣìṣe kọ́ mọ̀jà àṣọ̀rọ̀ ẹni kọ́ mọ̀jà àṣìrìnrìn ibi tá a wá dé ibẹ̀ gangan ni mahalu shahidi tí màá kọ̀kọ́ rẹ̀ torí rẹ̀ mahadi ṣe wà rahmanallahu ta'ala wà á tiẹ̀ wà á lè dá ìka pẹ̀lú ọgọ́lọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bá níbi ẹ̀rẹ̀ ọ̀nà wọ ẹni ẹ̀ tó wà wọlé èjì ẹ̀ta ẹ̀rin àrùn ó ti tó bá wọn ẹ máa fún wọn ní kẹ́yìn ọ̀ya wàá tó wá sáà fún wọn. ẹgbẹ́ kí ní ẹ̀sẹ̀ ẹnu kálẹ̀ gbọ́n tẹ́nu kálẹ̀ ẹ̀jẹ̀ níbùlẹ̀ jẹ̀ yẹn ti jáde ok àti kí ni alhamdulillah wa salatu wa salam ẹ̀jẹ̀ kọjá àwẹ̀ torí kìí so oúnjẹ ẹgbẹ́jẹ̀ jáde láàrin ìyẹn alùwàlá kọjá kọjá sọ́tí ẹ́ ọ̀dá kítọ́ ni ẹ̀ẹ́bì alùkọ́ ìlú sọ́ọ̀nà náà kí lóòrò kò síbẹ̀ ọjà síbẹ̀ ni tó báyìí pé àwẹ̀ ni àwẹ̀ mọ́ ọkọ̀ dọ́yẹ tí yẹn bá máa máa pè èbì ọjà kí lẹ́lẹ́ kẹta oyin tó báyìí pé oyin yẹn ó bá fa kéèyàn dákú tó bá dákú tó bá jí padà yóò sàlọ́wọ́lá

àwọn ìpayà kan ń bẹ tó ṣe pé ọlọ́wọ́n bá dá máwọn ẹ̀dẹ́ mọ̀rọ̀pálá ìrìntì kíyàn oréjò ní ìṣèkẹ́rù ọba ọlọ́run dá mọ́ ní àà lè tó ṣe yẹn ti ṣẹbọ ìrìnkọ́ ẹgbọ́ mi yẹn àáyàn bò ọ̀dà ẹni tí àáyàn náà bá ń wà lẹ́rù àà lè sọ pé ṣẹbọ mọ̀rọ̀pálá ìrìntì tàbí èèyàn àmì ń sì dára kàtà ìwọ̀n òkè bí nǹkan ṣe lọ ìṣòwò òun ní wọ́gbọ́n yẹn ṣe rúkà báyìí láwùsọ àníkéyàn máa bẹ̀rù tí ò rí tí ò sí níwájú ẹ̀ kéyàn máa bẹ̀rù tó ṣe pé òun gangan ò lè gbọ́ bùkátà ara rẹ̀ kò ọlọ́pàá lọ́wọ́ ọlọ́pàá pé kò tí kan yín bá àmì wáyà ya ìrẹ̀lẹ̀ pé ohun ẹni tí èèyàn ah. ah, tó bẹ́ẹ̀ tó bá yẹ pé mọ́mọ́ mọ́ṣáláṣí ó fi fún jàmbá dáago méjìlá aago mọ́kànlá àbọ̀ dàápọ̀ gbogbo wọn wá gbà náà wá kí tó bá jẹ pọ́ bá hálù àwọn tí ń bẹ láwùjọ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí èèyàn kan wá ní pé wọ́n jọ pé èèyàn lè kí mi bá wọn wà lè kí jàmá wọn wà kí tòun tó bá dìgbà òyìn kan ṣe nù ó ti ṣe nǹkan gbọ́ yí ọ̀rọ̀ yẹn ò wọlé ọ̀rọ̀ àgbójú ọkẹ̀ ọkẹ̀ nìkan ẹ fún ẹnìyẹn náà

ìkankan lè má ṣe tí wọ́n rí wípé nǹkankan lójú rẹ̀ nǹkankan ṣe tí nǹkan sì ṣe torí pé yà ń nǹkan bá ṣe kò tó bá nǹkan ṣe yàn lágbójú rẹ̀ ẹni tí jàǹdà bá wà lára rẹ̀ tó tútù sí wà tó ń bá wẹ̀ ó lè kú gbé bá rí tó sì tó wá sáàsì èyí nìkan ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ọwá sí tàyà mọ́ mọ́ fi kí ó lè ṣe ò bẹ́ẹ̀ lómi na gbómi kaná nígbà tí ò sótútù kò lè wẹ̀ láti wá ní òtútù wẹ̀ tọ́ bá ewẹ̀ tẹ́jọ́ jásẹ̀ ẹni ó ní ọlọ wẹ̀ bẹ́ẹ̀ dàpọ̀ àyànú mọ́rọ̀ pàdà yìí mi